Sáré! Sá! Támọ̀lá, kí ló ṣe yín? Abọ́ṣọ yóò rún mi. Rún mi, rún mi. Orí bá wọn. Orúkún mi sẹ́. Èsì wà àwọn ọ̀nà tútù mú. Tí gbogbo wíńdò yìí ojú ti bọ̀ ju ojú ìbọn. rọ jẹnrétọ̀ ló ń dùn. Bẹ́ẹ̀ ah. Oh, oh, oh. oh jáde wẹ̀ jáde wẹ̀ púùlù nǹkan bẹ́ẹ̀ mi lọ oh púùlù bẹ́ẹ̀ mi lọ sí swimming pool. ó yá ẹnì ṣó bẹ́ẹ̀ mi lọ sí swimming pool. ẹnì ṣó kí n gbé yín lọ. ó yá ó yá. omi yóò gbẹ́ náà. omi swimming pool. sọta kí ló ṣẹlẹ̀. ìdíjí. kókó nínú yàrá mi. oh my god.